tó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyímíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin etí mo gbà lálejò lónìí ọgbẹ́ni ganiu abiodun akanji g1 the future ẹ̀dá ló ń sáré orúkọ ọ̀tàgé tiwọn ni a ti sọ púpọ̀ lọ́rọ̀ kí ló tẹ̀yìn náà pẹ́ dé mo ti ní kẹjá àjọ máa bẹ̀rẹ̀ ètò yìí ọ ah, àwọn ilé nǹkan yá tì àfi bíi k1 the ultimate gẹ́lẹ́ wọ́n dẹ̀ ti sọ kí ni táwọn mọ̀ nípa k1 the ultimate ìdí táwọn fi ń kọrin bíi tiwọn ọ̀rẹ́ wa ikú ò ní pa yín ipa ò sì ní pin yín ẹ̀yin kọ́ yìí ẹ̀yìn à ń sọ̀rọ̀ àwo lẹ́ẹ̀kan ẹ sọ pé àwọn kan ń gbóná fèlèfèlè tí ń bọ̀ lọ́nà ṣé ẹ lè yín díẹ̀ fún àwọn aráalé kán tiẹ̀ mọ kí ni tí wọ́n máa gbọ́ lẹ́nu yín láìpẹ́ tó fẹ́ jáde láwo yìí ẹ kàn yín fún wọn lé. gbogbo nílé tí mo mọ̀ kí wọ́n náwó. àwárí. èmi náwó mi kà mí mọ́ wọn. mo ní gbogbo nílé tí mo mọ̀ kí wọ́n tẹ́wọ́. èmi tẹ́wọ́ mi kà mí mọ́ wọn ìrẹ́wù mi ò mú náwọ́ ìrẹ́ bá wù ẹ́ ò ò náwọ́ ìrẹ́ wo pẹ̀láyọ̀ ọmọ bíbí àkànjí mi ga ní òun ṣàmúfẹ́ àlàáfíà ẹ̀mí gígùn o kó jẹ́ tèmi ẹni ìrẹ́ bá wù ó náwọ́ ìrẹ́ wù mí alákànjí mo dorí mi mú bọ́lọ́jà bá lọ sóde. So èrè ló ń jẹ́ gbogbo iṣẹ́ tí mo bá ṣe orí mi bá mi fèrè sí bá mi fàdùn ṣẹ̀dá mi fàlùbáríkà sí i ẹ tẹ náwó sẹmi kẹsẹ mi pàtàkì àtúbù ìrẹwù ẹ kíre máa jẹ ti hàn kí ni mo ṣe fún ẹ̀gbọ́n àkànjì ti. iye òní bí gbogbo wa sí ilẹ̀ amina. àmì àmì àmì. kọ́dún tó parí àkànjì o iye oníkálukú àtẹ̀ lọ́wọ́. àmì àṣẹ Èdùmàrè. Akànjí Gwan the future àbí mm, ẹ̀dá ló ń sáré ẹ̀dá ló ń sáré ọlọ́run bá wọn rébi kankan kó rébi kankan ẹ̀yìn ibi tí a wá wà yìí ṣẹ́ni lórí ètò yìí àwa ń gbàṣà à ń gbẹ́tò à ń gbé ìṣe Yorùbá lárugẹ àfẹ́ kí àṣà àti Yorùbá kó tọwọ́ wa bàjẹ́ láṣẹ ní abala kan abala kan ta ni pé kí ni nǹkan táwa náà fẹ́ múnú ṣe wa kí ni ta fẹ́ múnú àṣà wa ta fẹ́ múnú kòkúdò lórí ètò láfi nítọ̀ ká máa fi àmì sí àwọn orí ọ̀rọ̀ Yorùbá àmì là á fi máa ń dá ọ̀rọ̀ mọ̀ nílẹ̀ yorùbá ṣe rántí hmm, tá a fi ní do re mi mi re do nǹkan ìfàsọ́lá ti dóyin ti mísíkì nù. <laughs> láàárín bíi ìṣẹ́jú bíi mélòó kan síbí àwọn èèyàn ti wà nílé tí wọ́n ní ìbéèrè tí wọ́n ní fún yín á lọ́ọ́ lé agbára lọ́hùn ẹni tí wọ́n bá ní ṣe é ṣe tán ẹ ti gbára yín dì. Ah, ọlọ́run á ṣáájú fún mi yóò sì gbà fún yín Ọlọ́run gbà fún yín. ilé agbára lọ́hùn ta ni ẹni tó wà ń bẹ̀ kí ni ìbéèrè àkọ́kọ́ tẹ ẹ ní fún àlejò wa lórí ètò bàbá ètò tòní. orúkọ mi ni olórí Ebony láti Abidjan Àtàbàtúbú a máa ń gbádùn ètò yín gan-an ni o every Saturday la máa wò àwọn èèyàn máa ń pọ̀ tó máa wá wò lọ́dọ̀ mi ta máa jó jó jó jó ta máa pa wá lẹ́rìn pa wá lẹ́rìn pa wá lẹ́rìn ẹ̀yin náà ẹ̀ ní rí bànújẹ́ o ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín àtàbàtúbú ẹ bá wa sọ fún àlejò yín tó wà lórí program mi pé kọ́ bá wa fi àmì sí fàdáyẹrí fàdáyẹrí god bless you sir. <laughs> ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti <laughs> olórí ebony láti ìlú abidjan ivory coast lọ́nà ah, ọ̀nà jìn díẹ̀ yẹ́ ti gbọ́ wọ́n ní ká fi àmì sí fàdáyẹrí àmì fàdáyẹrí. <laughs> ó lè díẹ̀. Ah, ṣé lè wá ṣé lè wá lè wá. ẹ sọ fáǹtì ẹ bó ní ilé èmi kàn mo béèrè lọ́wọ́ yín. àṣẹbẹnu ilé wa lè fàdáyẹrí. Ah. Ah, a gbìyànjú sá. aya. fà. dá. dá yẹrí. fà. olórí ẹbọ ní ìbéèrè yìí ó le o. ó pàkàṣọ. ó le o. ó yí díẹ̀. fàdáyẹrí. ẹ Fàdáyẹrí. Mm, mm, mm. Fàdáyẹrí. Ẹ mọ̀. Ah. Ṣé kí n ràn yín lọ́wọ́? Ẹ ràn mí lọ́wọ́. Tó bá dọjọ́ mi Fàdáyẹrí ẹ wojú mi Do mí re mí ẹ wí bẹ́ẹ̀ dò mí re mí Fàdáyẹrí. Do mí re mí. Fàdáyẹmí ẹ wá sọ fún wọn lé. domi remi Fàdáyẹmí. Ah, abilékọ Ebony láti ìlú Abidjan lọ́nlọ́n adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá a dá ṣètò ìlọ́sẹ̀ yìí o ẹ̀yin àlejò mi ò gba ìbéèrè yín Fàdáyẹmí dòmèrè mi tó bá dọjọ́ mi ẹ̀jẹ̀ yẹn ń sáré ṣe àlàyé kíní ìfún yẹn wojú mi ṣé ẹni tá a bá ń sọ́n pa orí ọ̀rọ̀ púpọ̀ èèyàn mọ́ náà la ṣe wà mí láti fi kọ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ti kọ́ lórí ètò yìí tá a bá gbé igbá tá a bá kọ igbá sílẹ̀ tá a kọ ìgbà tá a kọ ìgbá tí ò bá sí àmì ohùn orí ọ̀rọ̀ lórí ẹ̀ bákan bákan láti máa pe ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta a lè fi igbá pe ìgbá ká fi ìgbà pe igbá àmọ́ tí àmì bá wà ńbẹ̀ à mọ̀ pé igbá rèé ìgbà rèé ìgbà rèé ìgbà rèé bó ti yé yín ìdí tá a fi ní láti máa mọ àmì ohùn orí ọ̀rọ̀ yẹn torí tá a bá fẹ́ kà jáde ká má máa fojú ọlọ́pọ̀ jọ ká má fòjò kójó mo ti jẹ́ gangan nu. ní agbára lọ́run ta lẹ́ni kejì ta ni kí ni ìbéèrè tí wọ́n ní fún àlejò wa ta ló wà ń bẹ̀. mo kí n pé ipa ò pín láṣẹ ọlọ́run orúkọ mi ni afọláyan ṣọlá lawrence mo pè láti òkè lárọ̀gùn ní ìpínlẹ̀ ọ̀ṣun mo fẹ́ kí àlejò wa lórí ètò fún tòní kán bá wa fi àmì sí ọlọ́pàá jẹ dandan ẹ ṣe. <laughs> ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí ọlọ́pàá jẹ́ dandan ọgbẹ́ni afọláyàn ọ̀ṣọ́lá láti òkèlá òkèlá lọ́hùn lọ́hùn wọ́n ní kẹfà mi sí ọlọ́pàá jẹ́ dandan ẹfà mi sí. ó lágbára o. ó ga ó ga. ìbéèrè yín ló jẹjẹ máa làágùn báyìí mo ṣe ń làágùn lórí lórí ojú. àga gbóná ni ọlọ́pàá jẹ́ dandan. ó jẹ́ dandan èmi kò gbọ́ rí o ọlọ́pàá jẹ́ dandan. ọlọ́pàá jẹ́ dandan. tó bá sì wọ́n là á sọ báyìí. kẹ́ ẹ̀ mọ́ àbẹ́ ẹ̀ mọ́. ẹ má jẹ́ mi mọ́. ẹ m màá sì ràn yín lọ́wọ́ ọlọ́pàá jẹ́ dandan tó bá dọjọ́ mi ọlọ́pàá jẹ́ dandan rèmí dòmí mi re re ẹ sọ mi rèmí dòmí mi re re ọlọ́pàá jẹ́ dandan rèmí dòmí mi re re ọ̀gbẹ́ni afọláyanṣọlá ẹ ṣe bá a dá sí ètò yìí ipá ò ní pín yín àmọ́ rèyìn bá tọ ta ni ẹnì kẹta ìbéèrè kẹta ta ni ń bẹ kó tó di pé a ká abala ìlẹ́sẹ̀ ńlẹ̀. Tàbátúbú ẹ kú iṣẹ́ o ọlọ́run á máa fún yín ṣe o ẹ ò ní jábọ́ lórúkọ Jésù orúkọ mi ni Precious Ọdúnayọ̀ láti ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ẹ bá wa kí àlejò tó wà lórí ètò ẹ bá wa sọ fún wọn kó bá wa fi àmì sí orí ọ̀rọ̀ yìí àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé ẹ ṣé o. <laughs> precious ọdún ayọ̀ láti ìlú Adó Èkìtì àlejò sọ pé ẹ fẹ́ pa àwọn pátápátá báyìí. ẹ bá ṣe mi lè ṣe síbi ẹ bá pọ̀ mọ́ ara bá mi. ẹ wọ́n lè pọ̀ mọ́ ara bá mi. ọmọ kéré wà níyọ tí mi ọmọ ara mi. àtàlẹ́ àjànàkú wọn ní kì í ṣẹrù ọmọdé wọn ní kẹfà mi sí àbí. ó yá. àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. ẹ fà mí sí. ah ẹ tún mọ. mi ò mọ ẹ má jà ẹjẹ ẹjẹ ràn yín lọ́wọ́ tó bá di ọjọ́ mi àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé dòdòmí ní dòdòmí dòmírèdò rere mí àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé dòdòmí <laughs> ó dàgbé mò ń sọ fún yín <laughs> ọlọ́run bá jẹ́ kẹ́ ń ṣàkóso ìdí rẹ̀ tá a fi gbé eré ìkalẹ̀ lórí Orísun láti fi máa kọ́ ara wa. Ah! ó ní ìbéèrè kan tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ parí òwe àmọ́ ẹ jẹ́ yín ẹ jẹ́ yín ẹ jẹ́ yín ẹ jẹ́ yọ̀ǹda yín ó wọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n mọ̀ yín jù báyìí lọ lórí ẹ̀rọ ayélujára kí lórúkọ yín lórí Facebook kó tó di pé a kò níbi tá a wà yìí. olówó tàbútàbù. lórúkọ yín ní Facebook. ní Facebook. olówó tàbútàbù. àbí kẹ́ tẹ ẹ̀dá ló ń sáré orí class àti yahoo dot com wọ́n máa gbé mi jáde lọ́wọ́ kan bẹ́ẹ̀ lórí instagram nǹkan kí lorúkọ yín bẹ̀. lórí ẹ̀dá ló ń underscore g one. ẹ̀dá underscore g one lórí instagram ṣé wà lórí twitter. irọ́ ẹ̀ sí lórí twitter. tó gbogbo ẹ̀yàn lólùfẹ́ àkànjẹ́ ẹ̀pẹ́ sórí zero seven zero eight two eight three two five six zero zero seven zero eighty two eighty three twenty five sixty zero seven zero eighty two eighty three twenty five sixteen kẹ́ẹ̀fì bá wọn sọ̀rọ̀ ìpolówó ọjà ńlá gúnmọ̀wò àmọ́ kó tó di pé a lọ sí ọ̀rọ̀ polówó ọjà iléeṣẹ́ kan pàtàkì wọn ní kí n fún yín ní ẹ̀bùn kékeré yìí pé kẹ́ ẹ mọ fi ṣàárín di ọṣẹ ìwẹ̀ ni o kẹ́ ẹ mọ fi kára yín ọmọ dán ẹ lọ́wọ́ iléeṣẹ́ Shia Koko Naturals tán ní kí n fún yín lẹ́bùn yìí kẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn kíákíá ó yá ẹ lè forí kí wọn bó bá ṣe wù yín. Shia Koko Naturals ọṣẹ tó gbayì tó gbayì láwùjọ ọṣẹ gidi ni o èèyàn tó bá lò ó mo fọlọ́run bá búra òun mo fànà bí kun. ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ kókó national mo dúpẹ́ dúpẹ́ ibi tẹ́ gbé mowó tẹ́ fi ń dá ṣètò yìí o kò ní di o. ẹ dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Orísun tẹlifíṣàn. mo dúpẹ́ lọ́wọ́ Orísun tẹlifíṣàn aṣíwájú tọ́lọ́run ṣe wọ́n kò ní í ṣe wọ́n lérú ẹ̀yìn. àmín. lágbọ́rọ̀ lọ́hùn-ún wọn kò dẹ̀ ní ṣe àwọn staff wọn àwọn gbogbo àwọn tọ́jú ẹ̀ ń wò wọ́n náà nǹkan kan ojú wọn ò ní fọ́ nǹkan gbogbo ẹni tẹ́ ń mú tẹ́ fi ń subscribe sórí dìkódà àgbà náà ò ní wọ ọbẹ̀ o àgbà ọlọ́run láṣẹ Elédùmarè. gẹ́gẹ́ bí ìṣe mi ìpolówó ọjà ńlágúnmọ́ owó òun lẹ ti rí i lára àwọn iléeṣẹ́ tó ń bá a dá sí ètò yìí mo sọ fún yín pé à ń fẹ́ onígbọ̀wọ́ tó pọ̀ a fẹ́ ẹ̀bùn lọ́kàn òjọ̀kan kó má jẹ́ ọṣẹ yìí nìkan oríṣiríṣi ẹ̀bùn ẹ̀yin tẹ́ sọ pé ẹ máa kó ti ránṣẹ́ mò ń retí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 n tẹ́ fẹ́ kí àlejò mi ó bá yín fi àmì sí ẹ sọ fún mi eléyìí tí lọ́kì yìí bá ti gbé màá sì gbé mẹ́ta ń bẹ̀ lágbára ọ̀bọ̀ ṣe wọn máa nìyẹn zero eight zero six seven two zero three nine three seven ní kẹfì bá mi sọ̀rọ̀ fún ìpolówó ọjà mo wà lórí Instagram náà at atabatubu lórí Twitter atabatubu atabatubu abẹ́rẹ́ orin lórí Facebook tàbí ọláyímíká ẹ lè sẹ́ẹ̀nì fídíò yín sí mi lórí Messenger ọláyímíkà babs màá gbé lágbára ọlọ́run iná ní tọwọ́ lọ́wọ́ yín iléeṣẹ́ iṣẹ́ kòkò tí wọ́n bá a dá sí ilé iná iná ní tọwọ́ lọ́wọ́ yín lágbára ọlọ́run àjọṣepọ̀ wa apẹ́pẹ́pẹ́ ẹ má sì gbàgbé ilé ìta aṣọ náà o ẹ̀yin ẹ̀ ń kówó yín bọ̀ lórí <laughs> lórí Orísun láìpẹ́ yìí fún àwọn nǹkan tá a jọ sọ ẹ̀yin tẹ́ sì fẹ́ kó ẹ̀bùn wa ẹ pè mí ẹ̀yin tẹ́ fẹ́ dáṣọ sí àtàbà tó túbú lọ́rùn ẹ pè lẹ́yìn ètò yìí màá da yín lò lágbára ọlọ́run ìpẹ́ òní pé ah a kọ orin. ẹ kọ orin tó mú ọgbọ́n dání tó mú ọgbọ́n dání lónìí ẹ bó ṣe máa jẹ tá a wá dé orí ìtàgé lọ́hùn àmọ́ tí wọ́n ní fún wa lórí ètò ẹ gbọ́dọ̀ dìde torí pé ètò ìṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ afẹ́ lọ jó tùǹgbà ara ọmọ araba àhán bí araba àhán araba àhán. ọmọ araba àhán ọmọ araba àhán.